ò tó dó wà Olódùmarè wọ ní jẹ́bẹ́ kábíyèsí àjàláyé àjàlọ́run ọba tó gbélé ayé kalẹ̀ sórí òfurú jágádó tó ṣàgbékalẹ̀ ilẹ̀ káàrà ọ̀tọ̀ láàrin gbogbo àwọn ọmọ adúláwọ̀ tá a mọ̀ sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni àwọn ọmọ aládé ń ṣèbà ìbà ilẹ̀ Yorùbá ìbà Ọbàtálá ìbà Odùduwà ìbà àwọn ìsọ̀gbẹ̀ tá a mọ̀ sí gbárùn-ún mọ́lẹ̀ ojú kọ̀tún ìbà àwọn igba arúnmọlẹ̀ ojú kò sí ìbà ọ̀tàrẹ́lúgba irúnmọlẹ̀ tá lu sẹ́rẹ́ fún ìbà alayé ọlọ́run ìbà ọlọ́run ìgbásẹ̀ ìbà ìgbásẹ̀ arẹrẹ ní mògún orúkọ tá n pògùn lákàáyé gbogbo yìí la ti sáyá tẹ́ ẹ ti gbọ́ tẹ́ ẹ sì ti gbà ẹni ẹbọ ti fín ẹlẹ́tùtù yorùbá ti gbà wípé òmìnira ilẹ̀ yorùbá ó ti ṣeé ó ti fẹsẹ̀ múlẹ̀ torí wípé yorùbá nation no going back bẹ́ẹ̀ ni ìtọ́ ẹnu mi dàṣẹ nítòní torí pé àṣẹ bọ̀lọ̀bọ̀lọ̀ ní tìgbín kóṣẹ́kóṣẹ́ ní tìlá kọ́ṣẹ́ ohun ẹnu mi dàfọ́ṣẹ́ torí wípé bí làkọ̀sìmọ̀gbà bá ti kọlà lẹ́yìn dandan ni kó dára ọmọ inú ẹ gbogbo èyí tí mo bá wí lónìí dandan ni kárọ̀ òwúrọ̀ mọ̀ gbogbo ẹni tó lọ́wọ́ nínú kí Yorùbá nation ó ṣeé ṣe tá ẹ finú fídọ̀ dúró gbẹ́ngbẹ́ng wípé àfi Yorùbá ó ṣàṣeyọrí lórí gbígba òmìnira ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ rìn lọ́sàn-án kùtù bẹ́ẹ̀ rìn lọ́gẹ̀jọ́ bẹ́ẹ̀ rìn àtàtìlẹ́yìn àwọn aráàlẹ̀ ilẹ̀ Yorùbá kò ní fi yín sílẹ̀ láéláé ẹ ní bá wọn kígbe gbàmígbàmí ẹ ò ní bá wọn rí jẹ àwọn ìyá mi ò àwọn ọ̀jẹ̀. rẹ̀ ní ilé ayé ìrìnsókè ìrìnsódò ọmọ ènìyàn ṣùgbọ́n kínní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní pé ní ìkà kìí pé ní òtítọ́ ní pé ní ìkà kìí pé ní o. òtítọ́ ní pé ní ìkà kìí pé ní. òtítọ́ ní pé ní ìkà kìí pé ní. òtítọ́ ní pé ní ìkà kìí pé ní. ní pé ní ìkà ní. òtítọ́ ní pé ní ìkà kìí ní. fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọlọ́dà òru kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìgbà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìgbà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìgbà kì gbé ní. òtítọ́ ní gbé ní ìgbà kì gbé ní. òtítọ́ ní gbé ní ìgbà kì gbé ní. òtítọ́ ní gbé ní ìgbà kì gbé ní. ọjà nílé ayé owó lọ́wọ́ là ń rèké o bírọ́bà lọ lógún ọdún kò fẹ́kẹ̀ mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní pé ní kíkà kìí pè ní. òtítọ́ ní pé ní kíkà kìí pè ní. òtítọ́ ń pè ní oyíkà kìí pè ní o. òtítọ́ ní pé ní kíkà kìí pè ní. òtítọ́ ní pé ní kíkà kìí pè ní o. òtítọ́ ní pé ní. pardon, yo àṣọ àwọ̀ ẹ̀dá láyé la fi lagun tantan wípé tọ́jú ẹ̀jẹ̀ rẹ pẹ̀lú S2 Ultimate herbal mixture S2 Ultimate herbal mixture egbòogi pọ́nbélé tá a pòpọ̀ fún ìtọ́jú ẹ̀jẹ̀ láì lọ́tí kankan rárá pẹ̀lú àbẹ̀wò àwọn ìjọba àti òǹtẹ̀ NAFDAC it is absolutely good for the management of high blood pressure nílọ́gán tá a bá ti gbé S2 Ultimate herbal mixture lóra ní gbogbo ìṣòro ìfúnpá gíga àìróorun sùn orí fífọ́ ara yíyún ẹ̀jẹ̀ ríru hypertension ìdọ̀tí àti kòkòrò inú ẹ̀jẹ̀ gbogbo bá dóhùn gbàgbé fún S2 Ultimate holistic spiritual herbal remedy international limited zero zero two park street first avenue junction ìdíẹ̀rù ayégún road ọ̀lẹ́yọ̀ ìbàdàn ọ̀yọ́ state bákan náà ló ti wà lọ́pọ̀ yanturu ní eighteen twenty five olúyọ̀lé shopping complex new garage ìbàdàn tàbí asorat royal plaza asunlẹ̀ junction off akalawe ìbàdàn fàlàyé síwájú sí i tàbí tẹ́yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa káàkiri àgbáláyé lè pè tàbí kẹ́ whatsapp two three four seven zero four seven zero nine zero one five three tàbí plus two three four eight zero six four zero zero zero zero two zero four bákan náà ní ẹ lè kàn sí wa látòrí diaspora nọ́mbà wa lórí plus three five three eight nine four nine eight two eight four five s two Ultimate abamijọ ló ní àwọn yàmàyàmà kò lágọ̀ọ́ ara kálá làáfíà kára wa dá ṣáká. S2 Ultimate abamijọ ló ń wí ọjọ́ kìí ṣe náà jọra. àsìkò yìí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ yorùbá nílé lóko lẹ́yìn odi níbi kìbí tẹ̀sí wò wá káàkiri àgbáńlá ayé mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin mo kí obìnrin mo kí gbogbo ẹ̀yin olóríire tí ẹ̀ ń wò wá káàkiri ọmọlúkà yíre tí ò pé méjì ọmọ òkúrókúró ló mú sá ọmọ àtìpá kìrìkìrì lọ́jọ́ ọmọ ojúlógún kàdúbà kàkéjà ọmọ akóyánbọ́tà mọ̀ mú karabalẹ̀ ó sẹ́ni mọ̀ mọ̀ mú rọ̀rọ̀ rúdọ̀ọ́ rúdọ̀ọ́ rúdọ̀ọ́ rúdọ̀ọ́ rúdọ̀ọ́ ọmọlúkà yín náà rèé èmi náà tún lọmọ ògìdán ògún mọ gàrà ọmọ yaran jẹ bí olóko yín o sọkọ èkìtì sọkọ àkókò ọmọ ṣàkókò yìnbó yìnbó ọmọlúkà ṣe méjì gbogbo àkókò ṣe mẹ́ta ó sọkọ èkìtì ó tún ṣe tàkókò <laughs> bàbá èkìtì ẹ ti rẹ àwọn ti pàdé mi lónìí <laughs> ó sọkọ èkìtì ó tún ṣe tàkókò ẹsẹ pẹẹ tí ìrìkìrì kẹkẹ bọ́bà ẹ̀yin náà mọ Ọmọlúkà òun náà ló ń sọ̀rọ̀ yìí ọlọ́run ọba ní jèmi ni ẹ̀yin tẹ́ wá ń wò wá ní Facebook kí ló ń ṣẹlẹ̀ ẹ pì àbọ̀ ti flag ni ẹ bẹ̀ sí ní láìkẹ́ wọn báyìí ní dẹ́wà pẹ̀lú wa nínú Facebook yẹn ẹ máa láìkẹ́ kẹ́ máa kọ́mẹ̀ntì ẹ jẹ́ ká máa rí kọ́mẹ̀ntì yín kẹ́dẹ̀ máa láì èyí tẹ́ ń wò wá náà ní YouTube the same thing ní kẹ́ ẹ ṣe ẹ máa láìkẹ́ kẹ́ máa kọ́mẹ̀ntì kẹ́ máa lọ then tó o bá ti subscribe Go subscribe most especially ní YouTube wa ẹ subscribe síbẹ̀ ẹni tí àwọn obìnrin tiktok ẹ ti mọ bó ṣe ń lọ i welcome you all ẹ bá mi máa tẹ ẹ fẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ lẹ́yìn máa sọ Mami Bumi one you are welcome god bless you my beautiful mommy. Hmm? Nothing do. My beautiful mommy, you are welcome. Thank you, my sweet mommy. Adétóyè Steve, you are welcome. Ọ̀dẹ́rìn bíi Abíọ́dún àwọn tèmi. Táíwò on me. oh my goodness. Màmí ewé tún dà. Màmá mi ají fọwọ́ pàjé. Ọlámilékan Sọ́bò gbogbo ìgbà ni màá máa kí ẹ. Ni màá máa kí ẹ. Olórí burúkú kan ló jẹ́ kí n já ìdànù nínú. Màá máa kí ẹ̀yin tèmi. Stone Cold Peter. God bless you. You are looking great too. Thank you so much. I appreciate every one of you. Ìjì nàdá God, ara ló máa pa ẹ́. look at me. Look at me. gbé wá èwo ló fi bẹ̀rẹ̀ yìí. Yorùbá ní bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo òtítọ́ á Gbogbo ọgbọ́n tẹ́ dá gbogbo òkúta ẹsí ẹsẹ̀ ẹ ti yọ síta ìtìlẹ̀jẹ̀ bí mo sọ fún ẹ lọ́jọ́ sí mo lọ máa lẹ́yìn àbí ìsọfún ọ mo ní yóò lẹ́yìn o yóò lẹ́yìn ìdílé mo ní yóò lẹ́yìn o yóò lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò lẹ́yìn o ìdílé yóò lẹ́yìn mi ìsọfún ẹni olóòní gbọ́ òfin gbígbọ́ ṣaláìgbọ́ ìdílé gbogbo òkúta ẹ̀sìn ẹsẹ̀ ti jáde ọ̀rọ̀ tá a sọ fún ẹ pé yóò lẹ́yìn ó mà ti lẹ́yìn ìjìnlẹ̀ ọ̀rọ̀ tá a ní ọ̀lẹ́yìn mọ̀ ti lẹ́yìn ìjìnlẹ̀ náà rárí ìnáwí ìjìnlẹ̀ gbogbo ọpọ́n tẹ́ ẹ dá gbogbo àrà tẹ́ ẹ ṣe gbogbo bẹ́ẹ̀ torí pé àwọn àṣírí tó tú sọ́wọ́ ọmọ bọ̀tá ẹ fẹ́ kó sọ̀rọ̀ àṣírí yín ti tú ẹ mọ gbogbo yín pátá ní sìnkú òfin máa mú àti wọ́ àti black goat yẹ gbogbo yín pátá lẹ máa gbogbo yín náà máa mú gbogbo yín lẹ máa ṣòfò. ibi tẹ́ ẹ gbé ọ̀rọ̀ ọmọ bọ̀tá dé ibi tẹ́ ẹ sin ọmọ yẹn dé ó kú kọ́lọ́run kò foríjì níbi tẹ́ ẹ ti ọmọ yẹn dé ẹ̀yin lẹ ẹ báyìí pọ́pátì pọ́pátì yẹn lẹ wá fi mú wa lẹ fi mú àwọn èèyàn wa ẹ wá parọ́ fún wọn ṣé ìyà tó ń jẹ yín ṣé ìyà tó ń tọ́ ni ṣó yẹ kí ìyà máa jẹ máa wọ́rì máa kọ́kọ́ fún ìwọ ní twenty thousand máa fún ẹ ní five thousand máa fún ẹ ní ten thousand ẹ wá fi owó ẹ wá fi tọ̀ wọ́n ẹ fowó tọ̀ àwọn èèyàn wá àwọn dìdìrín dírógbó tí ò gbọ́ àwọn náà wá bọ́ sójú títì wọ́n láwọn ọmọ onítìrí ayayayayaya fún ẹ erí mi ra burú erí mi ra gbàbọ̀dé mi ò ní sọmọ mi ò ní sọmọ onítìrí ṣe láyé mi ọmọ ológun àgàlẹ̀ mi ọmọ ayaga yìgì òdebere ọmọ ayaga yìgì má tún máa kọrin fúnra mi nì kòró lógun sáwò yaga yìgì ọmọ pẹran sọwọ ẹ láyé kọ yaga yìgì tí bá ti kíra màmá kí kábíyèsí mi ọba ọba tó tó yangàn kábíyèsí olúbàkà ti ìlú ọkà ní gbogbo ọba ilẹ̀ yorùbá mo gbé kúdòsì fún bàbá yẹn dúró tì wá ní gbogbo ọ̀nà ni bó ṣe ń pọ́nmi lé ló ń pọ́n ọmọ Adéyẹmọlé ló ń kọ́ bàbá Akíndóyè lé kábíyèsí kábíyèsí Olúbàkà ti ìlú Ọ̀kà mo gbé fún yín ọba nìyí ní gbogbo ìgbà lọ́jọ́kọjọ́ ọlọ́ba ju ọba lọ òótọ́ ni Olúbàkà jù wọ́n lọ ẹ̀ẹ́sẹ̀gbẹ́ wọn korodomuza ahụ ya agaghị gị ọma kparakowelaikọ ya agaghị gị ọma kpọkpu n'odotu n'omi ya agaghị gị ọma rogbu masa amasị ojo ya agaghị gị ebi ọma rogbu masa ọma rogbu masa ojo ìjìnlẹ̀ táwa bá ń kàn tá a ṣe bẹ́ẹ̀ nítorí pé a fẹ́ kí ìjà tàbí wàhálà kó dá wàhálà alẹ̀ ni a fẹ́ kó discourage àwọn kan ní. la ṣe ọ̀rá ń ṣe bẹ́ni pé a gbọ́ la ṣe ṣe bẹ́ni pé a rí nǹkankan ìjìnlẹ̀ ìwọ àtàwọn ikọ̀ ẹ black goat gbogbo yín pátá ẹ máa jìyà kú ni ẹ lè escape eléyìí tẹ́ ẹ ṣe ìjìnlẹ̀ ẹ máa jẹ ìyá ẹ ibi tẹ́ ẹ sin saheed ọmọbọ̀tá ibi tẹ́ ẹ sin dé àṣírí yín ti tú àṣírí yín ti tú gbogbo àṣírí yín tó tú sí saheed lọ́wọ́ wọ́n gbà from reliable source Saheed ọmọ bàtà ó ti sọ àwọn ọ̀rọ̀ kan sílẹ̀ tó jẹ́ pé wọn ò tí ì fẹ́ release a máa gbé jáde tàbá ti ní findings yẹn gbé jáde a máa gbé jáde fún yẹn gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ rí ọmọ lọ́mọ ẹ fẹ́ kó tú àṣírí yín ẹ wá ṣe tiẹ̀ ẹ ṣe mọ́ṣẹ́ irọ́ lẹ pa <laughs> irọ́ lẹ pa ẹni bá pa gbúrúgbú kò ní kádùn ẹni pàgàlàmọ̀gbò ní káṣù ah! wọn lájẹgbé ni igun jẹbọ bá bá ńlá irọ́ ni igun tó bá jẹbọ tí ò yẹ kó jẹ á kú igun bá gbé tí ò yẹ kó gbé mi tó bá gbé mi á kú àpọ ìjìnlẹ̀ tìyẹn ti bá yín ẹ ti wọ ẹ ti wọ wàhálà ẹ ti ẹ ti wọ one chance ẹ àṣegbé ò sí láyé àṣepamọ́ ló wà ìjìnlẹ̀ àṣírí yìí ti tú ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ni mo tún fẹ́ bá sọ̀rọ̀ kí n tó padà sórí ọ̀rọ̀ ìjìnlẹ̀ ẹ̀yin dá ẹ sì ń jìwóró jìwóró jìwóró lọ́dọ̀ onítìrí ẹ ronú yín láròjinlẹ̀ kẹ́ ẹ padà sójú ọ̀nà òtítọ́ go back to the ancient path bàbá mi kan ló lẹ́tọ̀ mi yọ náà lọ́hùn ó sọ̀rọ̀ lórí ancient path ibẹ̀ mo ti rí ẹ̀kọ́ kọ́ kí ni path path means you can call it a way or a road or a lane you can gbogbo ẹ̀ pápátá lè lè translate ẹ lè pè ní way ẹ lè pè ní road ẹ lè pè ní lane in tó ṣàjẹ́ in tó wà lọ́nà ọ̀nà téèyàn lè gbà òun náà ń pè ní path it can be a road it can be a lane it can be ọ̀nà tó rò yìí kí lẹ máa ń pè é so kò sí lè tí o lè jẹ́nu ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo ti study ọ̀pọ̀lọpọ̀ nínú yín mo rí i pé èyí tó pọ̀ nínú yín lẹ́nífẹ̀ẹ́ Yorùbá tọkàntọkàn ló ti tó àtòdodo ṣùgbọ́n obìnrin tó ń pè lónítìrí àtàwọn ikọ̀ ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ìdílẹ̀ ẹ̀ black gold kí lorúkọ ẹ̀ àjàkálẹ̀ àrùn àti dìdìrín dírógbó tó láwọn jẹ́ kí lorúkọ ẹ̀ tó lòun mínísítà yín àbí kìíní kan gbogbo wọn yẹn pátápátá ẹ dẹ̀yìn lẹ́yìn wọn tẹ́ bá dàrú jinlẹ̀ dáadáa tẹ́ ronú ẹ rí i pé ah, obìnrin tí wọ́n ń pè ní onítìrí ó ń ti àwọn èèyàn yín tẹ́yìn kílẹ̀mù bẹ́ẹ̀ fẹ́ gbà jáde ó ń tì wọ́n sẹ́nu ikú ó dẹ̀ ń tan gbogbo yín ó ń gba bàbá ńlá àyálà ìyá owó ó ń gbà lọ́wọ́ yín on daily basis nìdílé ń gbé programu dìde á lóun ṣe ìkówójọ òpin ọ̀sẹ̀ ìkówójọ àárín ọ̀sẹ̀ ìkówójọ gbòǹgbòǹgbò ìkówójọ tibí ìkówójọ tọ̀hún ẹ̀yin ọmọ Yorùbá ẹ ronú yín láròdílẹ̀ kò sí nǹkan kan lọ́dọ̀ àwọn tẹ́ ẹ̀ ń rí tẹ́ ẹ̀ tẹ̀lé wòye amáìdú ẹ̀yin ọmọ Yorùbá ninety percent àwọn tó ń tẹ̀ lójú tìbí ló ti padà lẹ́yìn ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ kù ń bẹ̀ ẹ jẹ́ ẹ já sí kòlòbó ẹ jẹ́ kó mọ̀ pé kò sí tó jẹ́ brọ́dà mi kí lorúkọ ẹ̀ brọ́dà mi wọ́n ní àlí bọ́dà mi mo fi ọlọ́run búra fún yín mo rò pé ẹgbọ́n ni àṣẹ ẹ̀gbọ́n ọdún ọ̀gbọ̀dá ẹ disappoint ara yín. wálé àlí ìròyìn ọjọ́ kò kò wọn ń wárú yín tì láwùjọ o wọn ń wárú yín tì láwùjọ ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ gbàgbọ́ yín pé tí nǹkan bá ń gún lọ má jẹ́ ká wá dúró síbi tó bá ti ń gún jẹ́ ká dúró síbi tó bá ti ń dàrú kán lè gbọ́ àwa náà kán lè porúkọ wa kán lè mọ̀ wá oyin lọ́pọ̀lọpọ̀ nínú yín ṣe nìyẹn Wálé Àlí mo wà disappointed torí mo believe wípé ẹ ní òye ẹ ní ìmọ̀ you claim you love your people Wálé Àlí ọjọ́ tẹ̀ ń sọ̀rọ̀ you said you are almost sixty bọ̀dá Wálé Àlí ẹ disappoint ara yín ẹ behave ẹ hùwà bí ìgbà tẹ́ ẹ jẹ́ ọmọ twenty something years lẹ ṣe wà bẹ́ẹ̀ wù kódà ọmọ twenty tó ń gbọdọ̀ wí wíwà bẹ́ẹ̀. wá initially àmọ́ tẹ́ ẹ rí tẹ́ ẹ ṣe kúrò lọ́dọ̀ onítìrí ẹlẹ́ẹ̀dádúró onítìrí ò ń tàn yìí kò tètè ṣe ń tó yẹ kó ṣe kò bá délé wá kò bá délé lọ àdélé ò délé bọ̀dá wálé àlì mo ṣe program bó jẹ́ jẹ́ pé bú mi nínú program ẹni mo gọ̀ torí ọ̀rọ̀ DSS kò ṣe DSS mi ò lè bá yín jà brọ́dà mi ẹ̀yin ni kẹ́ ẹ jòkó ẹ láròjinlẹ̀ mo fún yín ní àwọn àpẹẹrẹ bíi mẹ́ta àbí mẹ́rin when you want to to to brọ́dà mi wá ní àjí tó o bá fẹ́ claim tó fẹ́ prove fún gbogbo àgbáńlá ayé ẹ pín program yẹn jẹ́ kó ẹ jẹ́ kí program yìí ẹ jẹ́ kó dọ̀dọ̀ wálé àlè kó wò ó tó o bá fẹ́ prove fáyé tó fẹ́ acknowledge èèyàn kan pé this is a true leader that leader must possess at least four out of these ten tí mo fẹ́ kà fún yín ó kéré ánímẹ́rin tí mi bá ní ká gbogbo ẹ̀ fún yín máa mẹ́rin yẹn fún yín tó jẹ́ pé anybody tí ò bá ti ní is never a leader tí mo dẹ̀ believe pé ó yẹ kí bọ̀dá wa ní àníyí a ti mọ̀ pé jìnlẹ̀ ò tiẹ̀ ní ṣe jìnlẹ̀ is not a leader he's a follower He's a he's a criminal ìjìnlẹ̀ is a criminal ó lè ní apààyàn ní bíbẹ̀ kan lè ní lọ that is why I don't talk about ìjìnlẹ̀ nípa tí mo sọ yìí ṣùgbọ́n mo believe pé ó yẹ ọpọlọ wà lórí ìbọ̀dá mi wálé àlè ju ìjìnlẹ̀ magos lọ. ẹ wá dára ẹ nítorí pé onídìrí gbé adélé wá for that reason ẹ padà sọ́dọ̀ onídìrí ah bọ̀dá wálé àlè ẹ gé yín ara yín ẹ gé kéré ẹ kó ọkà yín ẹ kó kù ó ṣe láàánú fún yín nobody is telling you to follow bàbá akíntóyè after all ìgbà tó ló fi tó fi onídìrí sílẹ̀ ó tẹ̀lé professor banji akíntóyè ó tẹ̀lé sunday igbòho and nobody is nailing you for that everybody with their own different opinion opinion oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó bá rí i pé bàbá Akíntóyè kò sí tí bàbá ń ṣe ó tẹ̀lé bàbá òkúkú mú ẹ kò ṣépè fún ẹ kò dẹ̀ mọ̀ ẹ́ ṣùgbọ́n mo ń sọ fún ẹ brọ́dà mi wálé àlí tó o bá fẹ́ kílèmù pé ẹnìkan jẹ́ lídà ó gbọ́dọ̀ ní nǹkan mẹ́rin tí mo fẹ́ sọ fún yín bọ̀dá mi ó yẹ kẹ́ ẹ mọ̀ ọ́ ṣùgbọ́n ẹ mọ̀ ọ́ torí pé kí ni mo bìlífù pé ó yẹ kí ọpọlọ àti òye tẹ́ ẹ ní ó yẹ kó lè di kó ṣì yín níyẹn yìí pé this is right and I have challenged you my brother ẹ ẹ ló ń sọ̀rọ̀ ìjà ẹ jáde síta kẹ́ ẹ sọ̀rọ̀ síbi lọ́nà tí ò tọ́ rí ẹ bú mi èmi náà ò dẹ̀ ní bú yín ẹgbẹ́ àbúrò yín ni mo jẹ́ bí ìkejì àbí kẹta ni mo jẹ́ you deserve respect and I will give it to you Wálé Àlè ṣùgbọ́n mo fẹ́ mention because that relationship mo rí ọkàn yín pé o nífẹ̀ẹ́ ìdán Yorùbá ló ti tọ́ ṣùgbọ́n ibi tó ń gbà lọ sẹ́ is a wrong way brother mi. you claim that you love Yorùbá people o dẹ̀ rí èèyàn tó ń da Yorùbá in a wrong way and o dẹ̀ tẹ̀lé. kí n tó sọ nǹkan mẹ́rin tí leader ní fún ẹ brother mi mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ mo dẹ̀ fẹ́ kó sọ. So mo fẹ́ kó bí gbogbo nǹkan tó o ní láyé kó fi búra má parọ́ fún gbogbo yorùbá tó bá tẹ̀ fẹ́ parọ́ fún ọmọlúkà are you saying ìgbésẹ̀ tí dúpẹ́ ọmọ onídìrí gbé tó lọ fi kó àwọn ọmọ yorùbá tó kó wọn sẹ́nu ikú are you a good idea my brother ìbéèrè yẹn mo fẹ́ kó dáhùn ẹ̀ bí dúpẹ́ ṣe kó àwọn ọmọ yorùbá tó ní kán lọ gbàjọba kán lọ máa ṣàdélé mo ń challenge yín brọ́dà mi think deeply from your heart wípé ìbò tọ̀nà ṣé dúpẹ́ ó láwọn kọ́ńtì tó fún ní support tó fẹ́ fi kọlu nàìjíríà ṣé dúpẹ́ ti ní àwọn nǹkan ìjà àbí sakabula táwọn ọmọ àwọn ọmọ yín kó tí wọ́n yìn ìyẹn náà ń pè ní nǹkan ìjà brọ́dà mi ṣéyẹn ni àwọn èèyàn fẹ́ lọ fi kojú nàìjíríà ó di méjì ìkẹta kí ni àwọn tí wọ́n fẹ́ lọ kojú nàìjíríà tí dúpẹ́ dà síta tẹ́yìn inú yín dẹ̀ ń dùn pé ó tọ́ tẹ́ torí ẹ̀ lẹ́ padà sọ̀rọ̀ dúpẹ́ kí ni wọ́n jẹ́ tẹ́lẹ̀ kí ni wọ́n ní sílẹ̀ kí ni bákọ̀pù tí wọ́n ní. brọ́dà mi wálé àná mo ń lọ́dọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ tí ìjìnlẹ̀ ọ̀tọ̀ náà ẹ̀yin èé sàpààyàn bọ́dà mi ẹ̀ ń so ní jìbìtì bọ́dà mi ó ní jìbìtì nìjìnlẹ̀ ìwọ nítorí nítorí ìbínú làbí inú kíkan inú kíkorò òun lẹ ṣe ń ṣe lé ìjà ìṣe bọ́dà mi ẹlẹ́ẹ̀ padà sọ́dọ̀ ọdún tì í I pity you seriously you disappointed yourself and not me. kí ni àwọn tẹ́ ẹ rán jáde mo dẹ̀ ń challenge yín ṣé ẹ̀yin lè gbà pé ẹ dẹ̀ búra fún ìran Yorùbá ṣé ẹ lè gbà kọ́ ọmọ yín jáde kó bá wọn lọ síbi tí wọ́n lọ lọ́jọ́ náà tí wọ́n ti yìnbọn débi tí wọ́n ti yìnbọn fún lára wọn a gbọ́ pé wọ́n nìkan kú àmóótọ́ tó wà bẹ́ẹ̀ ṣé ẹ lè gbà kọ́ ọmọ tẹ́ ẹ bí nínú ọkùnrin kó bá wọn darí ẹ̀ mo challenge yín ni torí pé kí ni gbogbo yín lẹ mọ̀ òtítọ́ you don't have anything you want to face Nigerian government brother mi mi ò mọ level education yín ṣùgbọ́n education western education yàtọ̀ sí education tiwa gangan ó mọ gbàgbé pé ẹni dẹ́pẹ̀lẹ̀ education brother mi ó yẹ kẹ́ ẹ lè differentiate ní tó wà nínú ìwà tí onídìrí hù àti proper way láti jàjà òmìnira. ẹ má wá sí mi gbọ́ there is nothing bad to create A um, public wahala àbí báwo ni kí n ṣe pè lédè òyìnbó kéèyàn cause riot because of your freedom kò sí tó burú ń bẹ̀ but brother mi before you can decide wípé mo fẹ́ create problem public nuisance kí gọ́ọ̀mẹ̀ntì lè gbọ́ mi tàbí kán lè rí mi wò tàbí kán lè mọ̀ pé kankan fẹ́ ṣẹlẹ̀ brother mi kí ni plan dẹ ní kí ni bákọ̀pù tẹ́ ẹ ní. how many tanks lẹ ní tẹ́fẹ́ fi fèsì Nigeria? how many machine gun how many helicopter how many fighting fighter jet lẹ ní tẹ́fẹ́ fi fèsì nàìjíríà èló ni kalashnikov tẹ́ ẹ ní dání bàbá how many ak forty seven or ak seventy two lẹ ní dání how many m sixteen eh, mi seven àbí báyìí mi six náà pé tẹ́ ẹ ní how many rifle assault rifle mélòó lẹ ní dání automatic rifle mélòó lẹ ní dání tẹ́ ẹ fẹ́ fi kojú nàìjíríà gọ́ọ̀mù tẹ́ ẹ fẹ́ fi jáde tẹ́ ẹ fi sọ pé ẹ tó bẹ́ẹ̀ ìyẹn kan brọ́dà mi kí wàá di population yín ẹ̀yin mélòó lẹ́jọ́ dúró tẹjọ́ ń tẹ̀ lórí tìlú ẹ jòkó sàbúrọ̀d àwọn kan torí pé ẹ fẹ́ fún wọn lówó ẹ fẹ́ fún wọn ten thousand twenty thousand wọ́n parọ́ fún yín pé àìró wà lẹ̀ tẹ̀bẹ́ ti rérò àṣẹyìnwá àṣẹyìnwá ẹ̀yin wá léwu pé ẹ̀yin ọmọ Yorùbá náà bá lè payín náà payín ẹkọ ẹ jáde àbíkẹ jáde ẹkọ ta ló fẹ́ jáde irú ẹ̀. brọ́dà mi wáyà yìí ẹ̀ ṣe jòkó kẹ́ ẹ ronú yín pé ńgbà tọmọ lúkà tó máa ń ṣe rálì ó mà pa àwọn èèyàn wọ́n mà jáde síta because wọ́n mọ̀ pé it is legal it is right brother mi kí lẹ ní kí lẹ kó dání tẹ̀bí sọ pé káwọn ọmọ wọ̀nyẹn jáde ẹ ti dẹ́bi wọn légbodò àwọn ọmọ yẹn wà ní kólú ọlọ́pàá ń sìn ẹ ti dájú pé Nigeria government ẹ gbọ́dọ̀ rìlíìsì wọn àṣẹ ìwà àṣẹyìnbọ̀ ṣé wọ́n rìlíìsì wọn ẹ ti pẹnu mọ́ sí ẹ sọ̀rọ̀ mọ́ àwọn ọmọ wọ̀nyẹn wọn lọ́nà bá ṣe àánú fún wọn bóyá wọn lọ́dún kan bẹ́ẹ̀ asúmọ́ lè garanti yín pé wọ́n máa sẹ́ńtẹ̀sì wọn ni náà bá ti ní kán lọ pa wọn torí ẹ̀sùn tí wọ́n ṣẹ̀ under international law it is called treasonable felony and it is sentenced by death sentence here is death ikú ni ẹ lọ pa wọn that is what Mama Basta that is what he did wọn pa nǹkan tí dimka ìtò ṣe nìyẹn wọ́n pa á wọ́n pọ̀ bẹ́ẹ̀ treasonable felony and that is the base tí wọ́n fi gbé MKO Abiola nígbà tó declare ara ẹ̀ pé òun ni president irú èyí tí màmá yín dúpẹ́ onítìrí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ Abiola ó declare ara ẹ̀ pé òun ni president everybody mọ tó ṣẹlẹ̀ nípa Abiola ìyẹn kọ́ là ń sọ but ó jáde under the government of General Ibra, uh, Ibrahim uh, Sani Abacha Only I am the president of Nigeria Abacha ni lójú mi láyé mi me. He said pé Abacha ọmọ kò ní president but agbára wà one. Abacha is the president is the head of state of Nigeria Abacha order ẹ lọ gbé e torí ìjọba tó lori wà lórí ìtẹ́ ìjọba mi ò gbọ́dọ̀ dìde ipò òun ni olórí ìjọba ìjọba yẹn wọ́n dì bọ́ náà lọ gbé MKO wá MKO wọ́n àrẹ́sì ẹ̀ wọ́n gbé lọ wọn ò kò padà wálé òkú ẹ̀ ló padà wálé wọ́n dẹ̀ charge ẹ̀ for treasonable felony àwọn tó fẹ́ fipá gba ìjọba wọ́n ní ó ṣẹ̀ sí state house the, the, the, the house of the president of the Federal Republic of Nigeria my brother ẹ jòkó kẹ́ ronú nínú àwọn. You don't need to be empowered.